إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 أن الله سبحانه وتعالى قد امتن علينا ببعثة محمد صلى الله عليه وسلم يقول الله سبحانه وتعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وجعله الله سبحانه وتعالى سببا للهداية من الضلال وجعل سيرته العطرة نبراسا نبراس هدى ومعالم طريق وبرهان وبرهان التزام بالأمانة وصدق في تحمل التبعات الحساب ومشهد رشد لا يزيد عنه إلا آل أيها المسلمون إن هذه النعمة التي أنعم الله تعالى بها على البشرية كلها ببعثة محمد صلى الله عليه وسلم وبإنزال الوحي عليه تستوجب علينا جملة من الحقوق لهذا النبي الكريم ينبغي أن نقوم بها لندلل بذلك على صدق إيماننا وعلى طاعتنا لله سبحانه وتعالى ومحبتنا لرسوله صلى الله عليه وسلم إن الله تعالى فرض علينا الإيمان بنبيه صلى الله عليه وسلم وتصديقه فيما أتى به وقال الله سبحانه وتعالى فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والإيمان به عليه الصلاة والسلام هو تصديق بنبوته وتصديقه في جميع ما جاء به وهذا يوجب علينا الطاعة التامة لنبيه التي قرنها الله سبحانه وتعالى بالطاعة لنفسه فقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا رسوله يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله وقال سبحانه ومن يطع الرسول فقل أطاع الله وما تولى وما أرسلناك عليهم حفيظا وما أرسل الله رسوله إلا ليطاع فيما يأمر وينهى وعندئذ يكون المؤمن المطيع مع الذين أنعم الله عليهم يقول الله سبحانه وتعالى ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا وهذه الطاعه للنبي صلى الله عليه وسلم توجب علينا اتباعه وامتثال سنته والاقتداء بهديه وقد قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال جل من قائل فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولذلك جعله الله تعالى الأسوة والقدوة الحسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد وردت أحاديث النبي صلى الله عليه وسلم تأمرنا باتباع سنته وعدم المخالفة عن عهده يقول النبي صلى الله عليه وعلى آله وسلم وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين ومن هذه المشكات جاء قول عمر بن عبد العزيز رحمه الله تعالى رحمة واسعة سن رسول الله صلى الله عليه وسلم وولاة الأمر من بعده سننا الأخذ بها تصديق بكتاب الله واستعمال بطاعة الله وقوة على دين الله ليس لأحد تغييرها ولا تبديلها من اقتدى بها وهو مهتد ومن انتصر بها فهو منصور ومن خالفها وتبع غير سبيل المؤمنين والله الله ما تولى وأصلاه جهنم وساءت مصيرا أيها المسلمون وإن من أوجب الواجبات علينا بعد الإيمان بالنبي صلى الله عليه وسلم وطاعته أن نحبه المحبة القلبية العميقة التي ينشأ عنها الطاعة والتزام بما جاء به ولا يتم إيمان المرء إلا بهذه المحبة فقد قال الله سبحانه وتعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحق إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين ويقول عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين وقال صلى الله عليه وسلم لن يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه ولهذه المحبة ولهذه المحبة الصادقة ثوابها وهي التي ترفع صاحبها ليكون في الجنة مع حبيبه صلى الله عليه وسلم فقد قال عليه الصلاة والسلام المرء مع من أحبه وعن أنس أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال متى الساعة قال صلى الله عليه وسلم ماذا أعجزت لها قال ما أعجزت لها كثير من صلاة ولا صيام ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله فقال صلى الله عليه وعلى آله وسلم أنت مع من أحببت وعلامة هذه المحبة الصادقة للرسول صلى الله عليه وسلم أن توافقه أو أن نوافقه في كل ما جاء به وأن نقتدي به وأن نهتدي بهديه وأن نتابعه ونتعجب بآدابه ونتعجب بآدابه هذا كله قوله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وتكتمل هذه العلامة على المحبة للنبي صلى الله عليه وسلم بمحبة أصحابه وآله وبالشفقة على أمته والنصح لها وما وجدنا أحدا يحب أحدا كحب أصحاب محمد محمد صلى الله عليه وسلم ولن يكون ولن يكون ذلك ولن يكون دليل صدقه في حب النبي صلى الله عليه وسلم والإيمان به كلمات يتشدقون بها أو مجرد تعاطفة تدعو أحيانا إلى شيء من الغلو والانحراف وإنما كان دليل صدقهم وإيمانهم ومحبتهم هو اتباعهم لسنته صلى الله عليه وسلم واقتداء والفداء وتأتي بكل الجوانب العقدية والتعبدية والأخلاقية ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí òun náà ni Ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹdú lọ ẹ̀yin Ọlọ́run ọba ní ẹ̀yìn rẹ̀ mo jẹ́ pé kò sẹ́ni tí ìjọ fífa tó lòdùdù àti Allah subhanahu wa ta'ala ọ̀kan tó tó òun náà ni Ọlọ́run ọba kò ní orogún kò lẹ́kẹ̀rẹ́ kò sì ní àtúbí alára bó ti kó máa òjẹ́rì pé dáadáa àti ẹ̀kọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí sọ̀rọ̀ ọba ní pé òjíṣẹ́ rẹ̀ ní ṣe ọlọ́wọ́ bá rán sí gbogbo àgbáńlá ayé kọ́mọ jẹ́ ìkẹ́ gbogbo ayé pátá àtìyẹn nù bẹ́ẹ̀ àtàlùjàdùn nù bẹ́ẹ̀. ànábì ìjíṣẹ́ tí ó ti takoyàwó pẹ̀lú wa gbogbo tí ó wúlò fún aláyé lẹ́nu kìyàmà gbogbo ẹ̀ ló sàlàyé fún wa gbogbo tọ́lá ọba ìlẹ́jọ́ ọlọ́ọ̀fẹ́ tí ó kórìí fún wa aláyé àtàlùkìyàmà gbogbo ẹ̀ náà lọ́wọ́ wa ní sọ̀rọ̀ kó níbẹ̀ ọlọ́wọ́ akẹ́ àtẹ́gẹ́ àtàwọn ará rẹ̀ àtàwọn ọmọ ábà rẹ̀ àti ọgbọ̀n wa tó dé ọ̀dọ́jọ́ àtàlùkìyàmà gbogbo ìjábẹ̀rù ọlọ́run ọba tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ kátó mọ̀ pé jíjábẹ̀rù ọlọ́run òun náà ní ká fi gàgá sáàárín wa sáàárín ìyá ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá èyí ò ní jẹ́ àwọn náà ká máa ṣe yóò sì máa wáyé pẹ̀lú pé ká máa ṣe sọ́nà ọ̀fẹ́ tó jìtẹ̀ rẹ fẹ́ láti jìnnà sí sọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́ tó jìtẹ̀ rẹ fẹ́ pípẹ́ tí bá ti báyìí ó ti ní odi ìgbọ́ dáhùn sí ìpayọ̀ ọlọ́run tí ọgbà tí ọ̀là tó sì sọ olùdè ìyá ọlọ́run ọba tí pẹ̀lú gbígbéǹde tó ṣe ìgbéǹde fún anẹ́tọ́ gbé anẹ́tọ́ sọ́lá tó sí wa wọn náà anẹ́tọ́ sọ́lá sọ́lá sọ́lá ní iṣẹ́ tí gbogbo àgbà ayé òjíṣẹ́ gbogbo àgbà ayé ni àtẹ̀yàn àtẹ̀lẹ̀jà tó lọ́ lọ́wọ́ àti ọlá rẹ̀ ga jùlọ sí ọlọ́tí ọlá rẹ̀ ga jùlọ fún wa nínú sọ́lọ́tù tọ́wọ́bà ayé parí bá ní pé òjíṣẹ́ yìí tó wá bá yín azizun alayhi ma anitu ó sọ̀rọ̀ fún gbogbo nǹkan tí òkú nira bá yín kó sọ fún òun fẹ́ wà fún yín gbogbo tí ó bá fa wàhálà ṣe lọ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láti dé ní ìrọ̀rùn fún ẹnìkan náà láti dé fún òkun wa gbogbo tí ọ̀dà àdẹ́bí ò lè jìnà sí wa gbogbo tọ́da yóò sì tàn ká wa síbẹ̀ ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ní harisun alaykum á ẹni tó ní ojú kòkòrò dáadáa lé yín lórí ó ń kó orin fẹ́ yín ó ń fẹ́ dáadáa fún yín bákan náà ó tó bí ọ̀rọ̀ ó kò rọ̀ oníkẹ́ onáà ní àlejò Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti jẹ́ sí gbogbo àwọn tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ lára ti pátá ọlọ́wọ́n ọba lọ ọwọ́ àti rẹ̀ yìí ti ní sábàbí déyàn bí máa mọ̀nà kó níbi àánú ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti ìtàn rẹ̀ tó yìí ó ní ọlọ́run ní àwíjàre tá a fi tún ní mọ́ ìgbà fipamọ́ dáadáa tó lọ́n fẹ́ ká ní lára rẹ̀ ń gangan ara rẹ̀ tí ó sì ní lára rẹ̀ kó rẹ̀ bákan náà ilé jọlá ó ṣe ní iṣẹ́ òdodo tí ó fi rọrùn láti kọjá gbogbo àwọn tó ìlànà ìmọ̀nà ètò gbogbo ẹni tí ó parun kọ́lọ́ mọ́tò kémi àti ìdìbò kan wá ká parun wà á tàjẹ́ mùsùlùmí. dáadájú ìdẹ̀ra ńlá yìí tọ́lá wọn bá ń tẹ́lẹ̀ wa lórí yìí ọmọ bùkátà ká gbogbo ẹ̀rẹ̀ púpọ̀ o torí pé orí ńlá lọ́wọ́ bá ilé fi ọlá fi rírà nínú sọ́nà ń ṣe fún wa tí báwa náà wá rí àwọn èèyàn níta tó ṣe pé tí wọ́n yàtọ̀ sí èyí tá à ń ṣe àwọn náà bẹ́ẹ̀ ni báwọn náà ń ṣe nǹkan ni subhanallah ṣùgbọ́n ni tí ọba mọ ìmọ̀nà dáadáa tí ọba mọ ìmọ̀nà dáadáa kò ní mọ̀ wípé á ah, orí ńlá lọ́wọ́ bá ti fún un àbí tó bá rí ìsìn náà tí yẹn bá rí àwọn ẹni ìsìlẹ̀ tí wọ́n ti ń ṣe ìyẹn wà dúpẹ́ fọlọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ pé wọ́n mọ̀ dúpẹ́ ìwọ ọlọ́run tó ṣe ní kébìrì wọ́n mọ̀ dúpẹ́ tó ṣe mí lẹ́ńtọ́ lọ gbé òkúta wá nínú igbó tó sì ké kalẹ̀ tó sì ta kó sí tó tún forí kalẹ̀ fún wọ́n mọ̀ dúpẹ́ fún ọlọ́run lẹ́gbẹ́ ọba ọ̀kan ṣoṣo tó ọjà gbogbo nǹkan pátá ó lè mímà tí mo wá ń sìn wọ́n lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ subhanallah ẹni tí ọba rí ìsìn náà gbà mí o lè mọ̀ mọ iyì ìmọ̀nà torí kéèyàn ọba rí fáńdà ó súnmọ́ kéèyàn mọ̀ mọ iyì wúrà lọ́pọ̀lọpọ̀ ìgbà

torí di eléyìí a máa dúpẹ́ fọlọ́wọ́n bá lórí ìdẹ̀rọ̀ orí tọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá ṣe fún wa torí ìdẹ̀rọ̀ orí ńlá ni fọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá ọ̀ràn òjìká ti gbogbo abara pátá pẹ̀lú gbogbo àdébò àwọn ọmọ tuntun lọ́dún ti tiwa ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá tó wá sọ wá ní Al-Qur'an Al-Karim ọlọ́sọ kalẹ̀ fún eléyìí ní àpapọ̀ bí ò sí èméjì bẹ́ẹ̀ yọ wá parí dandan sẹ́mi àtẹnìkọ̀ fún wa pé ọ̀nà tá a gbà tá a fi dúpẹ́ fọlọ́wọ́n bá lára tọ́nà fẹ́ràn nẹ́bì àwọn ìwọ̀ kan tó kójọ òun náà ló wà lábẹ́ rẹ̀ o tọ́jà pé àwọn wọ̀nyí ìṣe láàpẹ̀ fún ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ètò ìpè tá a bá pè fún ànẹ́dùwà sallam yọ̀ọ́ wà á rọ̀ wá lọ́rùn pẹ̀lú rẹ̀ láti máa fi ṣe ìtọ́ka ẹ̀rí lórí pé lótìtọ́ lódodo la nígbàgbọ́ sí ànẹ́dùwà sallam lótìtọ́ lódodo òun náà ń tẹ̀lé ànẹ́dùwà sallam lótìtọ́ lódodo la sì nígbàgbọ́ sí ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ eléyìí ó jẹ káwa máa tọ́ kí ọmọ ká máa bá wa sọ̀rọ̀ níjúmọ́ àtòrí lórí wujubu tiba'i nàbí sallallahu alaihi wasallam fi jami'i ahwalina ipa dandan níbi ọ̀ràn yẹn ká máa tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi níbi gbogbo ìṣesí wa torí pé gbogbo ẹni bá jẹ́ onílé afẹ́ ìtọ́jú olóye wọ́n bá fi oṣù Rabi'ul làwọn bí òtítí kí ni owó sì máa ti àwọn àdáda lẹ́yìn ọwọ́ atọ́ yẹ kábí wàá máa fi àkíyèsí wa nípa wípé táwọn wọ̀nyí yóò fi sọ fáwọn ń tẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìfẹ́ ànábì ìnígbàgbọ́ sí ànábì òun náà ni wọ́n gbàgbé mọ́ra rẹ̀ wọ́n fi ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe àti pé àwọn àmọ́ sọ fún pé ìfẹ́ ànábì sọ̀làsọ̀là ní ibo ló sodo sí bóò láti mọ̀ pé a nífẹ̀ẹ́ ànábì eléyìí òun náà ní sáfẹ́ mọ́ gbéyàwó ní kótópà kò ní kọ́lọ́wọ́n dáadáa fún wa lórí rẹ̀ kó ti jẹ́ ká gbọ́ yẹ kó ti lílo rẹ̀ náà kọ́ lọ́wọ́ bá kó ti rọ́ọ̀nù pé nàtẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo àti àdéhùn sí ọlọ́run dáadáa ju ọlọ́run bá ti ọlá lọ ọmọ ti sẹ́ yẹn lé wa lórí ká lọ tọ́ ká gbà níbi gbogbo tó bá mu wa fún a ní ìgbàgbọ́ sí àlejò sọ́lá a tún wá gbà lódodo a ní àtúwá nírì nǹkan ní ìrònú ẹ̀mí wa tó tayọ sáré sọ̀rọ̀ láàtúnlẹ̀ tó wa torí kẹ́lómi yọ ọmọ jánu sọ̀rọ̀ pé ebe mi náà mùsùlùmí ni mí sẹ́ńgà tẹ́ dápa ní sọ̀sọ́lá mi sẹ́mi náà tàtàlá àtùkù ṣùgbọ́n ètò ẹ̀rú òun ètí muhammadu tẹ̀lé òun lómi lẹ̀ òun àwa wọ́n fi lé àwọn òní tẹ̀lé òun àní tẹ̀lé òun subhanallah ẹ̀dá kòtò orí sọlá ẹ̀dá mọ́tàǹdì ẹ̀dá mọ́tàǹdì ìwọ́n tí wọ́n ń ka ọ̀rọ̀ ànábì fún ọlọ́rọ̀ ànábì lápẹ̀rẹ̀ bí kíkí tàbí nǹkan mi ò ní ànẹ́bí nǹkan pípọ̀ ọ̀kọ̀ọ̀kan tèlè ọlọ́gbọ́n lànẹ́bí báàlì olóyè lànẹ́bí báàlì subhanallah ṣé mùsùlùmí tó mú kàn ní wọn ni táwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n kọ́ ni wọ́n bá ànẹ́bí sọ́lá ló bá rí táwọn wọ̀nyẹn tí wọ́n wá ṣe ìdánwò nǹkan yìí lójú ayé ànẹ́bí sọ́lá mi ànẹ́bí etí ìfàbúrú rí rẹ̀ kẹ́pẹ́ ńgbà wọn bá ṣe lójú ayé rẹ̀ yẹn lọ́ba agbọ́sibọ́ sí gbogbo sọ́jà má lámọ̀rí ẹ̀sìn ànábì sàlàyé ẹ̀tọ́ yẹ yékéyéké ni òkú wá sínú òwúdú wọ́n sàlàyé gbogbo àlámọ̀rí àrọ ẹ̀sìn òsì tí ì pé àtìgbà tó ṣe pọ́nà ọba ìlẹ́jẹ̀ ọlá tó sọ gbogbo àwọn òfin kalẹ̀ fún kótó ní kọ́sọ́ àyà tí ó fi sọ pé ẹ̀sìn ti gbé lẹ́yìn rẹ̀ báyìí kò sí nǹkan ní ìtẹ́lẹ̀ fún gbogbo alókùn wa wá o láti kí ni táwọn àgbà táwọn àlọ́pàá ìlànà àdéhùn sọ́lọ̀ ń ta lọ́ọ́ pàtì gbogbo wa àgbà gbogbo táwọn sọ́lọ̀ mú wa àgbà torí pé ọlọ́wọ́n bá tẹ ọlá rẹ̀ gàdúrà sọ fáwọn ìṣẹ̀lẹ̀ ó ní kó sọ fún wa pé fa aminu billah ọlọ́run ní ẹni gbàgbọ́ sí wọn ọlọ́run wọn rọ sóòlẹ̀ ẹsẹ̀ nígbàgbọ́ sí òjíṣẹ́ rẹ̀ wọn tó ní lẹ́bi anzalna ìmọ̀lẹ̀ ká sọ kalẹ̀ fi tẹ̀lé Qur'an karim ẹ̀yà nígbàgbọ́ sí dáadáa sáré kọ́ba tó dá wa ní àwọn àlàyé ìfún wa ọba tó ti dá wa mọ̀ wá síwájú kó tó lè kọ́ dá wa. ìnígbàgbọ́ tí a ní sọlá sọlá òun náà ní ká gba ìdí kásì wàá gba gbogbo tó ń wá fún alásọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ pátápátá làágbà eléyìí yọ wá fún wa ní àǹfààní ní àǹfààní ìgbìyànjú tí ó fún wa lọ́sọ̀dọ̀ náà lé wa lórí òun náà ní ká wá fi ìtẹ̀lé wa tó pé kábi tẹ̀lé ti ànẹ́dùn wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ìtẹ̀lé ànẹ́dùn sallam lọ́pọ̀lọpọ̀ nínú ayatul Qur'an ọlọ́run papọ̀ mọ́ ìtẹ̀lé tiẹ̀ táà lè rí kan jákò lára kan bọ́lọ̀ ń sẹ́ ní ẹ̀tẹ̀lé ó ní ẹ̀tẹ̀lé òun ẹ wàá lè jáde òjíṣẹ́ kò lára tọ́lọ́wọ́n ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lè jáde tẹ̀lé ọlọ́run kò lára ti òjíṣẹ́ rẹ̀ méjèèjì wọ́n jọ ń lọ papọ̀ ní gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ́sìn ọ̀la ti dé ọlọ́run ọba tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ ó pe ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n jẹ́ onílàákà ìtàn jẹ́ tí wọ́n ní ìgbàgbọ́ ọlọ́run ọba pè wọ́n nítorí pé ọkàn tí wọ́n ti rọ̀ tẹ́lẹ̀

kò sí ti rárá ajẹ́pẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa sọ yí pé a ti mọ tẹ́ ẹlẹ́sìn ni a ti ṣùgbọ́n bá a ti ṣe wọ́n ẹ mọ̀jẹ̀ àti tẹ̀lé tànẹ́bì ẹ̀ẹ́dẹ́ yóò ti ṣe màlẹ́ ẹni bó ti wù níyàn lèyàn ṣe ìmàlẹ́ èèyàn ìmàlẹ́ rẹ gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ọ́ wọlé ṣe ìmàlẹ́ ẹ bó ti wù ọ́ torí pé tí ìmàlẹ́ kọ́ lọ́rọ́ Islam ni ṣùgbọ́n mẹ́tàlá rẹ gúdùgúdù méje rẹ àti yàyà mẹ́fà rẹ kò tó bẹ́ẹ̀ Islam bó ṣe Islam bó ṣe wọ̀ torí pé Islam ó fi òfin tó yékéyéké òfin tọ́lá òfin tó mọ́lẹ̀ òfin tó ṣe pé kò sí ìrújú kankan nínú rẹ̀ sádàlẹ rẹ̀ tó jẹ́ àwọn àlàyé tó ti lóòmọ̀nà jáde ọlọ́run fi ti islam rẹ̀ torí ẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe islam ó ṣe pẹ̀lú pàṣẹ àbẹ̀rù sọlọm ṣùgbọ́n tó bá fẹ́ ṣe ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ tí kò ti wọ̀ ọ́ nítorí pé islam lọ́lọ́run náà ní sọlọm fi ṣe ìmọ̀lẹ̀ gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ alọ́mọ ìjọ ọlọ́run bá ní tẹ̀ ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ ó ti tẹ̀lé òun ọlọ́run ọlọ́ni wọ́n máa ń tawàlà ẹ bá pẹ́ ìdá tó ló wọn tẹ̀lé òbí tẹ́ sábà àrùsàn náà kàlí ní àbíbọ̀ rí àtẹ́jọ́ òní ìdíkọ̀ àdàmú ara rẹ ní wọn lórí fi wọ́n lẹ̀ àrùn ní olùsọ ní wọn lórí fi wọ́n lẹ̀ tọ́ba bá tọ́ dá wọn rí wọn ọba tó dá wọn mọ̀ wọn ó sì mọ ète wọn ó sì mọ tó lè fún wọn torí eléyìí gbogbo àtàbàjẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yà ajá tẹ̀lé àtẹ́bí sọ̀rọ̀ dáadáa ká tẹ̀lé ìpàtẹ́ rẹ̀ torí tá a bá tẹ̀lé ìpàtẹ́ rẹ̀ lórí ilé wa bẹ́ẹ̀ wá ní ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàgbé lọ ríran tọ́lá òjíṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ nítorí kẹlẹ́bà tẹ̀lé níbi tí ọmọ pa alátẹ̀lé dáadáa àti tí ọmọ kọ̀ọ̀kan àkókò níbẹ̀ nínú tí ọ̀dà ní agbègbè yìí. yọ àmọ́ jẹ́ pé yọ ọmọ bẹ fún ẹni tó jẹ́ òdodo rere tó jẹ́ olùtẹ̀lé fún òòrè tó yọ ọmọ bẹ fún òòrè náà tí ọmọ bẹ fún ni pé ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́run fún ní àǹfààní irú ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo kọlọ wà nínú àwọn ìran èèyàn tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́dẹ àpọ̀ tí yóò kẹ́ pẹ̀lú àwọn tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti kẹ́ nínú suratul Fatiha ha sọ fún wa pé a máa tọrọ pé ìdí náà siratal mustaqim siratal ladhina an'amta alayhim tó. tí wọ́n gba ojú ọ̀nà tó tọ̀ ojú ọ̀nà àwọn tí ọba kó jẹ́ ká nwa, ìrìn wọn kó jẹ́ kí dáadáa tọ́tọ́ sí wọn kọ́tọ́ sáwà náà torí pé ọlọ́wọ́n bá tẹ́ ọlá rẹ̀ ga jùlọ nínú alukur'an kẹrì ó sàlàyé lẹ́yìn ọlọ́ni wọn yóò tẹ̀ ilé àwọn rọ̀tọ́ọ̀lù ẹ bá tẹ lọ́nà àtòjíṣẹ́ rẹ̀ fọmùlá ìkàmà àlẹ́yìn irun wọn bẹ pẹ̀lú àwọn kí ọlá ti fún nàbí yìí nínú àwọn ọlọ́run ti ní nínú àwọn ẹni òtítọ́ àwọn tó kúkú tó o ti tẹ̀lé òtítẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam dáadáa ọlọ́run ní àwọn wọ̀nyí mọ̀ dáa lẹ́ni tí èèyàn máa ń bá kẹgbẹ́ o ọlọ́run dákun kó sèmi àtẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ni tí yóò fi mọ̀nà kó wa ti wálẹ̀ tí ó tẹ̀lé lánàá rẹ̀ kó wa ti wálẹ̀ tí ó tẹ̀lé ó sì yọnu sí pẹ̀lú àwọn wọ̀nyí. ìtẹ̀lé dáàbì fún anẹ́sùn sọ́lẹ̀m yóò pa ní dandan fún wa bẹ́ẹ̀ àníká máa ṣe tí òtítẹ́ ọlọ́sùn sọ́lẹ̀m tó torí pé ọlọ́wọ́n bá jẹ́ ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ ó tún sọ fáni sọlọ ní sọ́rọ́ sọ́lá ìfọ̀rọ̀ yìí pé sọ fún wọn wípé dáadáa ti dẹ́yìn bá jẹ́ ni tí nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba ìlẹ́fẹ̀ẹ́ ọlá ló ti tọ́ lódodo èmi ànábì ni ẹ tẹ̀lé ọlọ́wọ́n bá ó nífẹ̀ẹ́ yín yóò sàbójúkọ àwọn ẹ̀ṣẹ̀ yín aláforíjì oníkẹ̀lẹ́ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ àpẹẹrẹ Muhammad sallallahu alayhi sallam ìjọ tí ìtẹ̀lé rẹ bá ti mẹ́hẹ tó yin kẹ pẹ̀lú títẹ̀lé àná sọ̀tẹ́lá àti mọ̀ pé òkèké ọ̀rọ̀ ló ti sọ lóru bọ́ ọba ń sọ̀rọ̀ lágbègbè yìí ètò ìlọ ìjànú sọ̀rọ̀ òsì wa tọ́fẹ́ ní ilé kó wa tẹ́ pé kọ́ wọn àjànú sọ̀rọ̀. bákan náà ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gẹ́gẹ́ bí lọ́sọ̀ pé rárá o òun fi ọlọ́wọ́n òun náà búra pẹ̀lú ara òun wípé òun fi ẹlẹ́dàá rẹ̀ àtúntàn búra àwọn èèyàn lè tí ì jẹ olùgbàgbọ́ òdodo pátápátá títí tó fi gbà ọ́ ní adájọ́ níbi wàhálà tó tu ọ láàrin wọn lẹ́yìn náà tí wọ́n wá ní rí kínníkínní kan rònú ẹ̀mí wọn wọn ò ní rí nǹkan tí wọ́n máa wúyẹ́wúyẹ́ nú ẹ̀mí wọn nínú ìdájọ́ tí wà ní sọ́lá tó bá gbé fún wọn wọn ó sì wá síwọ́jú sẹ́lẹ̀ fún àtẹ̀rí ànábì sọ́lá sọ́lá ní ti dúdú wọ́n ju sẹ́lẹ̀ tí gbogbo wa náà lábẹ́ fún anábì anábì àti tẹ̀lé anábì táwa náà wá gbà kánábì ọ̀dá sì gbèsè ayé wa tẹ́sí wa tá à ń ṣe ìtajú gbogbo ẹlẹ́ bá ń ṣe lórí ìlànà tànábì sọ́lá sọ́lá kò ní gùn kò ní lọ́ọ́ máa mọ̀nú nítorí àwòkọ́sí tó rẹwà tó gúnrégé lọ́lọ́wọ́ bá ìlẹ́fẹ̀ láti àlẹ́kùn fún wa gẹ́gẹ́ bó ti sọnù Suratul Ahzab ìgbé dáadáa ju bẹ́ẹ̀ fún yín láàrú òdìsí ọlọ́run àwòkọ́sí tó dára fẹ́ni tí bá ń rántí ọlọ́run àtọ́jọ́ ìkànnì tó sì rántí ọlọ́run bá ìlẹ́fẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ọ̀rọ̀ máa pọ̀ nínú àwọn àhàdìsá nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam èyí ìsẹ̀ni lójú kòkòrò lórí títẹ̀lé súnà nẹ́gbà sallallahu alayhi fúnra rẹ̀ àti sísọ́ra nípa yíyapa ìlànà nẹ́gbà sallallahu tìrìbá ní sọlọ sọ nínú hadith rẹ gbàdọ̀ masaria àti sọlọ sọ pé súnà mi dọwọ́ yín o ìlànà mi dọwọ́ yín àti ìlànà gbogbo àwọn àròlé afinimọ̀nà tí mọ̀nà tiwọn tó tún léke kàjú táwọn yòókù lọ ìlànà wa ìdílọ́dọ̀wọ́ yín àdébí sọlọ láti sọlọ bó sọ lélẹ̀ ẹ wá rí ní agbègbè yìí àwọn àlọ́ ọmọ àmọ́ ìpè nu irú agbègbè yìí ó ń afọ àwa ìmọ̀ràn màtìláńtì táwọn èèyàn máa ń dàpè ní àlùkọ́lé fọ́tò lùkọ́ọ̀lì máa ń pè ní àròlé ẹlẹ́ẹ̀karùn-ún nítorí déédéé àti dáadáa tó ń tẹ̀lé nínú ìjọba tiẹ̀ náà. ọmọdé ọmọ abdulaziz tọ́lọ́n kọ́ bá wa fẹ́ wọn wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́m ọ̀la àwọn ìlànà kalẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ tí wọ́n tẹ̀lé àdéhùn sọ́lọ́m náà láwọn ẹni dáadáa tí wọ́n jẹ́ àwọn aláṣẹ tí wọ́n tẹ̀lé àdéhùn sọ́lọ́m àwọn náà la àwọn ìlànà kalẹ̀ lẹ́yìn àdéhùn sọ́lọ́m àwọn ìlànà wọ̀nyí ẹni yóò tọ́ bá gbá mú tọ́ bá lò dáadáa ó ti gba ọ̀rọ̀ náà ọba ìlú ìgbàlagbọ́ lòdòdò bákan náà ó ti ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ó sì ti ní agbára lórí ẹ̀sìn rẹ̀ kò wá sí fún ẹnì kankan àwọn ìlànà wọ̀nyí láti pé kó yí padà tàbí kó pa lójú dà tàbí kó pààrọ̀ rẹ̀ kò tọ́ bẹ́ẹ̀ nìkan kan láti ṣe bẹ́ẹ̀ ẹni yóò tọ́ bá kọ́sẹ̀ pẹ̀lú rẹ̀ wọn ni irú ẹni bẹ́ẹ̀ ni ọmọ náà ẹni yóò tọ́ bá wá àrànṣe pẹ̀lú rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó ti ẹni àrànṣe tí wọ́n àrànṣe ẹni tọ́ bá wá yapa rẹ̀ tọ́ wá lọ tẹ̀lé ojú ọ̀nà tọ́ yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mùmínì àkọ́kọ́ nìyí ọlọ́run ọba ìlú kí ọlọ́run dada tó bó ti yapa bó ti yapa yẹn tó wọ́n yìí kó bẹ́ẹ̀ sọ́tà kó bẹ́ẹ̀ ọlọ́run dada tó ti yẹn ni ọlọ́run wa ti wọnú náà jahannam iná jahannam àwa burú jáì níbi tí o tí ẹni tó kiri ẹ̀ lónílà káyì lọ́wọ́ àlùfọ́ fún wọn tẹ̀lé sí kọ́lọ́ mọ́tẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan alẹ́ nínà gbogbo àtàjọ́ mùsùlùmí dáadájú eléyìí nínú àwọn ọ̀rọ̀ yẹn tó pa dandan ní olóyè wa lórí lẹ́yìn ìgbà tá a bá ti nígbàgbọ́ sí àlejò sọ́lá

tí wọn náà bá ní onígbàgbọ́ sí alẹ́ sọ́sọ́lẹ̀ kò ní tẹ́lá sọ́sọ́lẹ̀ àwa padà wá wòye adífẹ́fẹ́ rẹ mẹ́hẹ sí alẹ́ sọ́sọ́lẹ̀ ọ̀dájú pọ̀ ọjà ló sọ̀rọ̀ fún onígbàgbọ́ àti kò ń tẹ̀lé alẹ́ sọ́sọ́lẹ̀ ìgbàgbọ́ yẹn àti ìtẹ̀lé yẹn yóò bí ìfẹ́ tó tilẹ̀ nínú ọkàn yóò fi fẹ́ ní ọba tó ń nígbàgbọ́ sí alẹ́ sọ́sọ́lẹ̀ ìfẹ́ tó ṣe é pé yọ wà látara títẹ̀lé yẹn àti ìdúnímọ̀ sí àdébí sọ́lá lọ́wọ́ àdébí wàhálà àlè wọ́sọ́lá àyàfi pẹ̀lú ìfẹ́ tó jinlẹ̀ yìí òun náà ni olùgbàgbọ́ òdodo gbogbo dọ̀nù sí àlẹ́ nìsọ̀lọ́ láì sọ́lá torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣàlàyé fún wa nínú Al-Qur'ani Al-Karim nínú Suratu Tawba ọlọ́run sọ fún wa tó bá jẹ́ pé àwọn bàbá yín tàbí àwọn ọmọ yín tàbí àwọn ẹ̀gbọ́n yín àbúrò yín tàbí àwọn ìyàwó yín ọkọ yín tàbí àwọn mọ̀lẹ́bí yín tàbí àwọn dúkìá tẹ kójọ tàbí owó tẹ ń páyà kọ́mọ́kúta tàbí àwọn ilé tẹ kọ́ tẹ yọ́nu sí tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ nífẹ̀ẹ́ ju ọlọ́run ọba lọ jẹnifẹ rẹ ju òjíṣẹ́ rẹ lọ jẹnifẹ rẹ sí jíjà kójú ọ̀nà ọlọ́run ọba ìlékè lọ ọlọ́run ni ẹ máa fẹ́ so pọ̀ pẹ́ tí èrè rẹ ó fi dé o títí táàsì ọlọ́run ọba ìlékè ọlá yóò fi dé wa bá yín torí kọ́ ọlọ́run ọba ìlékè ọlá kò kí ń pọ̀ nàmọ́ gbogbo ẹ̀ sọ́ba jẹ́ kò dé ẹ̀dá tí kò lábẹ́ ìtẹ̀lé tọ́lọ́run ọba yẹnikẹ́ni sọ́ba lọ nífẹ̀ẹ́ gbogbo àwọn kẹta àkàsókè ìjọ lọ́n lọ ọlọ́run dákun mọ́tẹ́ ní àtẹnìkọ̀ kan wa dákun mọ́tẹ́ wá ní kò kí ṣe wá lẹ́yìn tó kàn wọ́ọ́rọ̀ láti tẹ̀lé ti wọ́ọ́rọ̀ ọba àti ti òtítẹ́ rẹ̀. bẹ́ẹ̀ wá ní gbogbo ata ajẹ́ ẹrú sí ọlọ́run ọba Ànábì wa Muhammad sallam náà ọ̀dákẹ́ lágbègbè yìí òjijì ọlọ́run sọ́lá ń sọ fún ẹgbẹ́ nìkan kan yóò lè ti jẹ olùgbàgbọ́ òdodo jíjẹ́ òbí jẹ́ pé èmi ni yóò nífẹ̀ẹ́ sí ju ọmọ rẹ̀ bàbá rẹ̀ àti gbogbo èèyàn lápapọ̀ lọ. níbo mi àti sọ̀rọ̀ láyéláyé ẹ̀ lè ti jẹ olùgbàgbọ́ òdodo rárá títí tóbi jẹ́ pé mi àná sọ̀rọ̀ lẹ́jẹ̀ ní dẹ́nifẹ̀ sí ju ẹ̀mí ara yín gàgà fúnra ara yín lọ. tẹ̀gbẹ́ láti pé ìwọ́n láfa wà Umar radiyallahu ta'ala anhu níjọ́ tí àdìsọ́lá mi sọ̀rọ̀ yìí ó ní ìlànà ìsọ̀sọ́lá mo ti ní mo nífẹ̀ẹ́ rẹ ju ọmọ mi lọ ju bàbá mi lọ ju gbogbo àwọn èèyàn tí ń bẹ láyé lọ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ mi ju ọmọ. àlẹ́ ìsọ̀sọ́lá sọ pé láàyè àwọn ìgbàgbọ́ yìí ò sì síbẹ̀ dáadáa nílẹ̀ ọmọ títí tó fi nífẹ̀ẹ́ ju ẹ̀mí ara yẹn lọ. àfọwọ́ Umar radiyallahu ta'ala anhu ó ní ìrìn àná o tún ti wá nífẹ̀ẹ́ wa nẹ́bí tiẹ̀ ní ara mi lọ àdébí sọ̀rọ̀ ní aláàdá yà ìgbàgbọ́ tẹ̀sẹ̀ wá wà dáadáa báyìí ẹ̀rí kan báyìí àwọn sọ̀hábà ẹ̀ kọ́kọ́ wo ìṣesí wọn ọkàn wọn rọ̀ púpọ̀ tí lẹ́ẹ̀kan náà sì máa tẹ̀lé lẹ́ẹ̀kan náà ṣé bó ṣe rí bá wa nìyẹn o wọn náà lọ́ọ́ máa wòye sí ara rẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí tó ń sọ fún anú alukur'an yẹn pẹ̀lú àwọn ahadith anabi sallallahu alaihi wasallam tó wáyé yìí pẹ̀lú ìdìdánwò rẹ̀ táwọn sàábé ń dìdánwò rẹ̀ nínú ìgbésí ayé wọn. tẹ́gbẹ́lẹ́ lẹ́ẹ̀kan náà anabi bá wọn sọ̀rọ̀ báyìí ọkàn wọn ti rọ̀ yóò ti lẹ̀ máa sáré sọ́lọ́ ṣèkìrì o ń sọ fún wọn. nígbà tọ́lọ́ ti ra sọ àyà kalẹ̀ yìí pé yá ayyuhal ladhina amanu idha najaytumu rasula faqaddimu bayna yaday najwakum sadaqa ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ bá fẹ́ bá àdéhùn sọ́lọ́ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ ti owó kan síwájú ẹ ti tààrà dáadáa kan síwájú kẹ́tọ́ ni bẹ́ẹ̀ bá ní sọ́lọ́ sọ̀rọ̀ àwọn èèyàn lọ wọ wípé kí wọn ò lọ́rọ̀ tí wọ́n fẹ́ bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n torí kí wọ́n ṣe pàtíkà wọ́n fi ìdánwò àyà wọ́n sì lọ gbìyànjú àti wá owó pé èmi náà fẹ́ bá nàbí sọ̀rọ̀. subhanallah àwa wa ń kọ́ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ìyapa àdé sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ sànàbí bá bẹ̀ láyé yọ ìyapa àdé sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀. torí pé tí wọ́n bá jẹ́ ọmọ rere o ní yapa bàbá rẹ̀ lẹ́yìn rẹ̀ níbi gbogbo tọ́da tí bàbá sàsọ́lẹ̀ rẹ̀ tàbí bàbá rẹ̀ bẹ̀ láyé ó ti sọ̀ nǹkan fún ọ pé o ṣe bàbá wa sílé mọ́ tọ́wọ́ ayapa àtẹ bàbá rẹ̀ tọ́ bá jẹ́ pé dáadáa ni o kò ní yapa bàbá rẹ̀ tí wọ́n bá jẹ́ ọmọ rẹ̀ sọmọ lẹ́yìn rere wàhálà wà ń ṣe sálẹ̀ sọ́lá ní àdékejì tọ́ bá jẹ́ rere dáàmú kó rere pẹ̀lú pé àyapa anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà lélẹ̀ ìtẹ̀sí wọn nìyẹn torí ẹ̀ ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo téèyàn máa sọ pé èèyàn ní díà nínú sọ́lá ẹ̀sán rẹ̀ yọ máa wá pẹ̀lú ọlọ́wọ́ aláwọ̀ báyìí o ta ni wọ́n nífẹ̀ẹ́ sí àlè ló nífẹ̀ẹ́ sí wọ́n jọ gbé ìdíje tó bá dàlù kìyàmù ta ló nífẹ̀ẹ́ sí àwọn olówó ẹgbẹ́ yìí ló nífẹ̀ẹ́ sí òun náà wọ́n jọ gbé ìdíje tó bá dàlù kìyàmù ta ló nífẹ̀ẹ́ sí àwọn oníṣẹ́ṣẹ́ ló nífẹ̀ẹ́ sí àwọn wọ́n jọ gbé ìdíje ẹlòmíì à bọ́ọ̀lù ibẹ̀ wọ́n ti pẹ́ ọjà jẹ́ pé jọ wọ́n ti báyìí wọ́n la bọ́ọ̀lù báyìí wọ́n kó bí rẹ̀ síbẹ̀ èdè afẹ́nà ara èdè Barcelona ara gbogbo ẹ̀ lọ́mọ. subhanallah ọ̀sẹ̀ bá ní ọ̀dà kan tàbí kan báyìí yóò ti di dídú dídú kó tó rántí ẹnìkan. subhanallah ṣé báwọn tiẹ̀ náà nu àwọn players yẹn ni wọ́n jọ gbé ìdíje tó bá dẹ̀ kíyàmá pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ players yẹn kéèkéèrí ni wọ́n kéèkéèrí ọmọ yìí tó jẹ́ alábàwá tí ọ̀nà ẹ̀dá lọ pàtì ẹlòmí ò lè ná one thousand naira sínú ẹ̀sìn ọlọ́run wọ́n lọ́ọ́ lè ná one hundred thousand one million lè ná sí ìbọ̀ọ̀rù ṣe sọ́nà torí ẹ̀sùn fún ọmọ yìí ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ àmọ́ táà ṣe o ẹ̀jẹ̀ àmọ́ táà ṣe àwọn kan náà wọ́n ti ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n kúra wọn jọ bọ́ọ̀lù lọ́ba làwọn bọ́ọ̀lù lọ́ba sẹ́ńkó ti fi hàn fún mú níbẹ̀ bọ́ọ̀lù mú fi ọdìdè pẹ̀lú àwọn pílẹ́yà tọ́padà lè fẹ́yà mà ẹ̀ bóyá bí wàá máa rí ibi tí wọ́n dé sí òun tẹ́ ẹ bá padà rí wọn náà fẹ́ ah! Muhammad ya Muhammad àwọn tó ń tẹ̀lé àti sọ̀rọ̀ sọ pé wọ́n ìhà ó ṣe fún ọ inú wọn ti kọ̀ fún ọkọ̀ àwọn ah, ti kọ̀ fún apá àgbọ̀dọ̀ lárúkọ má nẹ̀sí sọ̀rọ̀ lórí mọ́. ó ní alẹ́ mari kò yọ ṣètò ìtọ́ o bẹ́ẹ̀ sẹ́ wọ̀ mi mo nífẹ̀ẹ́ ìjọ tí ń lọ yìí bẹ́ẹ̀ sẹ́ kó tẹ́ kọ́wọ́ wọ́n tẹ́ lọ ìwọ nífẹ̀ẹ́ yìí ni ale tó dọ́wọ́ sọ fífi lẹ̀ alimari wo maa mẹ ahaba yọ wà lẹ́yà ma ọmọ nìyẹn mọ̀ fẹ́ pẹ̀lú ẹ tó bá tiẹ̀ nìkan náà ni sẹ́fẹ̀ rẹ̀ níbo ló ṣe déédéé nù bẹ́ẹ̀ tàbí sọ́sọ́lá kátó wá pé bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá tí ọlá rẹ̀ gbájú lọ ẹ̀dá kan ẹja sọ́ra gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí gbogbo tí ó jẹ́ lẹ́yìn òfin fàfikọ́ ìsopò tí ó fi ṣe dúkìá rẹ̀ lóko ẹ̀dá kan ẹja sọ́ra fún lọ́pọ̀lọpọ̀ arákùnrin kan wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́ àdúgbò náà pé ìgbà wọlé àlìkí àmúrè àdìsọ́lá wa bẹ́ẹ̀ lọ rẹ̀ pé tí ní sọ palẹ́sì kalẹ̀ pálíkì àmọ́ tó fi bẹ́ẹ̀ sí ìgbà wọlé òdì ó ní ìdádẹ́sọ sọlọ tó tó ti tọ́lọ̀ òdòdó mi ní ọ̀pọ̀lọpọ̀ sọ láti kan pé mo kí mi tọ́pọ̀ mi ìsìláwẹ̀ tọ́pọ̀ mi ìsìlítà àràkà tọ́pọ̀ lé ṣùgbọ́n mi ò mo nífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ subhanallah ó ní mo nífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ alẹ́ sọlá sọ pé ah, tọ́ba rí bẹ́ẹ̀ anta máa man ahbab ẹni tó nífẹ̀ẹ́ sí àwọn tó nífẹ̀ẹ́ sí wọn ọmọ ọ̀sẹ̀ pẹ̀lú wọn tọ́ba rí jọ̀ọ́ bẹ́ẹ̀ tẹ̀rí báyìí sọlọ́lá àdìsọ́lọ́m àjẹ́bí àwa náà ọ̀yẹ̀ká ní sàn àdìsọ́lọ́m àpẹẹrẹ lórí ìnífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ sí àdìsọ́lọ́m níbi òtítọ́ òdodo fún òtítọ́ ọlọ́sọlọ́lá àdìsọ́lọ́m yọ́ọ́ máa wáyé gbogbo wa tá a bá sọ níbi gbogbo àbádọ́gba níbi tó mú wá yẹnni pé àtẹ̀lé àfọwọ́ sí ibi gbogbo tó ní àfọwọ́ sí ìtẹ̀lé wa àìfún àlejò sẹ́lẹ̀ á sì máa kọ́ sí rẹ̀ á sì máa wá ìmọ̀nà pẹ̀lú ìmọ̀nà rẹ̀ á wà máa tẹ̀lé á sì máa lo ẹ̀kọ́ tó dáa ẹ̀kọ́ àpọ́nlé á máa lò pẹ̀lú àlejò àwọn ọmọ sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ gbogbo a sọ yìí gbogbo tá a sọ yìí ó ti kó sábẹ́ áyà tọ́lọ́ sọ fún ọ pé tẹ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba èmi àdẹ́sì sọ́lọ̀ ní ẹtẹ̀lé o ọlọ́run nífẹ̀ẹ́ yín ti sàbójú ẹsẹ̀ yín fún yín alábòójì oníkẹ́ òun náà lọ́lọ́run ọba tí ọlá rẹ̀ gbà jùlọ gbogbo àti àjẹsìn ọlọ́run ẹ rí àwọn àpẹẹrẹ ìfẹ́ wa yìí tí àdẹ́sì sọ́lọ̀ kò lè ní ìgbé lásán o títí tá a fi máa rí wípé a tún nífẹ̀ẹ́ àwọn sàádé rẹ̀ a nífẹ̀ẹ́ àwọn sàádé rẹ̀ a sì láàánú lórí àdìgún mọ́ ìsìláàmù gbogbo tí ó kò fi sínú àbádìgún mọ́ torí bá nìsọ́lá fi àlìkò mọ̀ kalẹ̀ ní pẹ̀lẹ́kùtù ni ó gún wọn kalẹ̀ sórí dáadáa ni ó gún wọn kalẹ̀ sórí oore ni bóòlù wọn ti fẹ́ dé tọ̀ wá fẹ́ di àlìkò mọ̀ islam tọ̀ fẹ́ dàrú. jàlá bóòlù ti fẹ́ dé tọ̀ ẹgbẹ́ ọ̀fẹ́ kó fìtínà tó lágbára ọ̀fẹ́ da wàhálà tó pọ̀ ọ̀fẹ́ da tágbádá àwọn mùsùlùmí tí ìbá ti wọ́ wà bá wọn nínú àwùjọ subhanallah anabi gbogbo ńtọ́ da táǹtì àkùnra wa lọ́wọ́ lórí ẹ̀rí gbogbo ntí ọ̀dà táǹtì ti lákọ̀ọ́kùnra wa pé eléyìí ọ̀dà tọ́ba ló ní gbọ́ tọ́ba bá fún wa ní kápá lórí àti gbógun tì ọ́ lórí ẹ̀ gbogbo ńta ní láti bọ́ ọjà nítorí pé àǹtẹ̀ dáadáa fún ọ aláàánú pé kálífì àmà rẹ ọ̀dà ànílẹ̀ olórí kì í sí àwa ayé ìtayé lọ́dà àpapọ̀ bí kò sí pé àǹtẹ̀ àmà rẹ ló ṣe kíni o òun náà lọ́jọ́ wa lókun gbogbo àtàjẹ́ mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀jẹ̀ amójútó dáadáa kò wá sí ẹnìkan táà máa sọ pé á ah, ọmọ nífẹ̀ẹ́ ànẹ́bí sọ̀tọ́lọ̀ dáadáa o tó tó bí àwọn sọ̀hábà ti nífẹ̀ẹ́ ànẹ́bí wa Muhammad sọ̀tọ̀ àwọn ọkọ̀ àlè tẹ́lẹ̀ ilé ìbá àwọn ọ̀rọ̀ táwọn sòfíà máa sọ jẹ́ ọba jẹ́ wọ́n sọ pé káṣí mọ́lì kíkẹ́ lápẹ̀rẹ́ òun náà wàhálà pẹ̀rẹ́ tá a fi sọ pé ànífẹ̀ẹ́ ànẹ́bí sọ̀lọ̀ àìsọ̀lọ̀ àwọn tí ó sẹ́wọ́ onífẹ̀ẹ́ ànẹ́bí sọ̀lọ̀ tó wọn fẹ́ sọ pé bẹ̀ẹ́ tiẹ̀ tó tàwọn sọ̀hábà yìí àwọn tí wọ́n wọ́n lọ jagun rẹ̀ pẹ̀lú àdìsọ́lẹ̀ tó mọ̀ pé àwọn lè lọ táwọn ò ní dé subhanallah ṣé wọ́n lè ṣerú ẹ̀ o lè ṣerú ẹ̀ o lè ṣerú ẹ̀ àdìkọ̀ fàdébì pawó subhanallah gbogbo wa ẹja tuntun ìsọlọ kó ẹja lọ mọ̀ yìí pé táwọn kẹ́ máa ń sọ fún ẹ àtàlẹ́ òde àwọn làwọn níjọ ọlọ́run àwọn sì níjọ anábì púpọ̀ jù ẹ bá ti béèrè kété tẹ̀sí táwọn sàádé ṣe bàbá náà sàádé kan ò ṣe lẹ́yìn àdìsọ́lọ̀ ẹja kan ẹja tètè lọ jáwọ́ torí káwọn yẹn ni wọ́n ní bíi àlẹ́ bíi sọ̀tọ́lá mu torí pé lọ́kẹ́ àná fẹ́ yọrọ lẹ́sọ̀lá fún un ilé yìí tó bá jó orí ni àwọn èèyàn gbà wá ju wa lọ sí. ṣẹbi àyà ń sọ̀kalẹ̀ gbọ́dọ̀ nítorí ìyá ní pèsè ìṣẹ̀lẹ̀ àyà ń sọ̀kalẹ̀ fún wọn. wọ́n yà nẹ́bì ní ojúkorojú báyìí wọ́n jókòó wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ àlẹ́ sọ̀tọ́lá táwọn yẹn láwọn àgbọ̀pẹ̀ wọn nídìí àlẹ́ sọ̀tọ́lá ìwọ tó rà nẹ́bì lọ́wọ́ àní kò sí nǹkan kan tí ọmọ jẹ́ ẹ̀yìn lórí òdodo wípé anígbà ní sọ́làm tí ọmọ tọ́ka lórí rẹ̀ ju wípé àdìgbà nígbàgbọ́ sí dùkọ́jẹ́ pé èmi àtẹnì kọ̀ọ̀kan wa àní máa sọ lọ́rọ̀ ahọ́n lásán o kìí ṣe ìgbénu lásán ìfi ìgbénu ìdírú nínú ọkàn wa lásán ó lọ́rọ̀ bá nígbà ní sọ́làm ṣùgbọ́n tí ń tọ́ka lórí rẹ̀ ni pé á sọra gbogbo àtẹjù á sọra gbogbo àwọn àtẹtó ìjọ́ máa jẹ́ ẹ̀rí wa lórí ẹ̀ òun náà ni pé bá a ti níkà ní sọlọm a máa nífẹ̀ẹ́ súnà rẹ̀ a sì máa kọ́fẹ́ rẹ̀ ní gbogbo àwọn agbègbè tá a fẹ́ kà yìí láwọn agbègbè àtisọ́kàn àkíńdà tó lálàáfíà tó yanrantí ànábì lásìkò irú àkíńdà ní sọlọm tó níwò òun láwà ní sọlọm ọba tí ọlá rẹ̀ ga jùlọ láàánú sí àdéhùn sọlọm láàánú sí tìrọ Ọlọ́run òun láàánú sí àwọn òjíṣẹ́ òun láàánú sí ọjọ́ ìkànnì àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà lápapọ̀ àkídà ànábì òní ṣẹba àkídà lẹ yíyọ kókó sí láwùjọ lónìí àwọn ọmọ wọn ni àwọn alákídà àwọn alákídà kò sẹ́ni kankan tó ní àkídà àkídà tó ń kálukú lílọ́ yàtọ̀ọ̀tọ̀ àlẹ́ àkídà tó sọ híhà ìbẹ̀ àwọn àkídà tó gbádùn tó lálàbí àdìsọ́kàn líle àlẹ́ àkídà tó lè fà àkídà náà bẹ àkídà tó ti bàjẹ́ tó ti jẹ́ra tí ò wúlò ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ kàwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọlọ́dàkùnrin àwọn àbí aburú yẹn tó ti délé gbogbo àtàjẹ́ mùsùlùmí àdìsọ́kàn lágbègbè àdìsọ́kàn á nabi nẹ́bì lọ́bẹ̀ pé kí nabi. tọ́ka nẹ́bì sallallahu alaihi wasallam yé sáà ti tọ́ka àbá kan o ìdáàbò torí tọ́lọ́hún yìí ti àdìtọ́ka àbá àdìtọ́ka sàlẹ́sẹ̀ pé kò làkí dàtà nẹ́bì mu àṣírí tí ò ní jáwọn àdìtọ́ka tí wọ́n ti lú papọ̀ mọ́ ti Yorùbá ọlọ́run ò débi èèyàn ní ẹ̀bẹ̀ irú àwọn àkídà bẹ́ẹ̀ kọ́ là ń sọ o kèsè irú àwọn àkídà bẹ́ẹ̀ là ń sọ o àwọn àkídà pé sọ ìjìnlẹ̀ ń tọ́lọ́ ètè rẹ̀ là ń sọ fún ọ. àwùjọ ọ̀run kúkú ní mi báyìí òun náà sì ń jẹ́rìí sí báyìí kìí sèyìn là fún ọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àkídà àbújì yorùbá ni ẹja lọ pátì àkídà ẹ̀sìn tó yẹ kóró ní kẹjíká ṣe kí ni o kẹjíká ni. bákan náà láwọn agbègbè táàtù ti kọ́tí alẹ́ sọ́lá táàtì máa bìtẹ́ rẹ̀ hàn lórí rẹ̀ òun náà ní agbègbè àwọn lọ́wọ́ gbogbo àwọn ìjọba àdéhùn sílẹ̀ ibẹ̀ ní kọ́ lọ fún àkóso ní lórí má ṣe nǹkan tó yàtọ̀ síta nẹ́ni sọ́nà lọ́rọ̀ àlejò àlà àlejò sílẹ̀ tó bá lọ ṣe nǹkan tó yí èdè irú ìjọ tí sànà bí gbé wá ẹni tó fi òde lọ ọ̀nà ọ̀fẹ̀sẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó bá dàlù kìí àmà lórí ẹni tó rán ní sẹ́ ní òkè káàbọ̀ ní ìdí bẹ́ẹ̀ ìlera mi náà ìbọn mo pé kí n bá dé bóyá yóò tẹ̀yìn lọ́rùn kò tẹ̀mí lọ́rùn. gbogbo wàhálà gbé yẹ wá ti pé wàhálà gbé lásán yóò tún jìyà fún sọ̀nà sọ̀nà èdè táwọn ọ̀lẹ́lẹ̀ yóò tún jìyà táwọn ọ̀lẹ́lẹ̀ yìí. gbogbo ìjọsìn wa ẹjẹ́ àgbẹ̀ lórí ìjọsìn tánàbí sọ̀nà láà sọ̀nà bá ṣe tí ọgbọ́n kan ni ó wà jẹ́ ni ó ṣe sínú làákà ìṣe tó bu àwọn òpin ìjọsìn ní tánàbí òpin ìjọsìn. àjẹpẹ́ ìjọ sallallahu alaihi wasallam ajẹ́kẹ́ tó ń sọ ní bá nàbí òjíṣẹ́ pé ọ̀n tó fánàbí fa nǹkan mọ́ inú tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ láfihàn alẹ́ ìṣẹ́ tọ́lọ́ mọ̀ sí bẹ́ẹ̀. bákan náà nínú agbègbè tó tún wò òun náà ní agbègbè ìwà kàlọ́ níwà ìwà bí ìwà nẹ́bí lábẹ́ sallallahu alaihi wasallam ìwàánu fáwọn ènìyàn ìwàánu fáwọn ẹranko ìwàánu gbogbo tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tó ànábì jẹ́ oníkìjú gbogbo àwọn ìwà tó dára ọjọ́ ọlọ́rẹ ànábì ṣe dára sáwọn èèyàn ọjọ́ ní kí n gbọ́n yàn lé ṣùgbọ́n kan lè ànábì sọ́lá ti ti fún yàn kí n ti pé ń dọ̀bálẹ̀ kì í ti pé ń fúnlẹ̀ o torí ẹ̀kọ́ pé ha ha ọjọ́ ìgbà tí n bá délé jẹ́dẹ́ẹ̀dì ìwà pé fọmọ ni àfọ àyè lọ sọ báyìí wọ́n ní ẹ máa fa alé kì í ti fúnlẹ̀ kì í tó dọ̀bálẹ̀ o kì í ti kéèyàn ti rí orí o tẹ̀pẹ́yà àgbàlagbà ti sọ nínú ìwé orí ìwé ìwé orí kìíní ẹsẹ̀ kìíní ẹni dọ̀bálẹ̀ ìṣe wà èdè yẹn bá fẹ́ tọrọ nǹkan tọrọ wọ́n sì ní dọ̀bá lẹ̀ fún ọ̀la kẹ̀kẹ́ oríṣi eléyìí ṣáájú bí ẹ là ń sọ agbègbè àpọ́nlé tá à ń sọ ìtẹríba tá à ń sọ ni pé ká gbọ́ òdodo lọ́dọ̀ gbogbo ẹni tá a bá ti lódò ká ti tẹ̀lé ká ju ọkàn wa lẹ̀ fọ́rọ̀ fún tọ́lọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gàdí lọ bí bàbá bá ń sọ̀rọ̀ àgbọ̀dọ̀ járọ̀ mọ́ wọn lẹ́nu á ní wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àti ní tẹjúmọ́ wọn gbà wọn sọ̀rọ̀ ààrẹ ju wá lẹ́ni nígbà tó ń bá wa sọ̀rọ̀ tá a bá jọ lọ nìkan bàbá ní ọ̀wọ̀ wájà wọ́n wà lẹ́yìn tó bá ń gbé nǹkan bọ̀ á gbà lọ wọn tó bá bẹ̀ wọn ṣe dáadáa á jíṣẹ́ fún wọn ètò ọ̀dọ̀ ọ̀tá alágbára tí wọn ṣe á bà wọn dé. gbogbo ojú ẹ̀kọ́ orúkọ wọn jẹ́ nínú sọ́nà ọ̀fẹ́ àní ti rárá gbogbo ojú ọ̀bá pẹ̀lú wa fún wọn á mà sí ilé náà ti tó ti tó mójútó bí rẹ kó ṣe dáadáa fún pa màálù fún láyé rẹ̀ kọ́ máa jẹ́ ètò ìgbésà tó bá múlọ́ lọ pa màálù ọwá ló so kú bàbá rẹ̀ ọmọ abú ní ìtẹ́lẹ̀ ìdùnnú lẹ́yìn ikú bàbá rẹ̀. báyìí màálù fún bàbá ẹ̀ kọ́ máa jẹ́ kókó sínú fírísà kọ́ máa jẹ́ díẹ̀ díẹ̀ kó tó kú ẹ̀ látàyè. ìdá àmọ́ sọ bá láàká ìmú nìyẹn. òrò òdúdó yìí là ń sọ fọ́pọ̀lọpọ̀ ń fi àwọn ọmọ yẹn wàhálà wọn pọ̀ ìmọ̀ tẹ̀sán ni wọ́n ni ọmọ wá fi ẹ̀ káàkiri àwọn ẹ afẹ́ ṣe fìdáwò gbogbo afẹ́ ṣe fìdáwò alágbájá ilẹ̀ ti kalẹ̀ ká màláìka ọmọ bíi àjẹ bàbá yín bẹnu sáré ee wọn làwọn fún atẹ́ mílíọ̀n ẹ màláìka tẹ gba tẹ mílíọ̀n tẹ tẹ ẹni ẹ ká bàbá alágbájá ó gbórí rẹ o ká màláìka ti gba tẹ mílíọ̀n rẹ wọn tàn débi wọn tàn délé kù. subhanallah ẹlẹ́mi ọmọ fẹ́ wọn lọ́mọ wọn ṣe pé fún bàbá tẹ tó bá kú ó ṣe pé fún àwọn sàdúrà ọgbọ́n dáná sọ̀rọ̀ nǹkan ni wọ́n wá láti sọ́ọ̀lì hín yẹ̀dẹ̀ òòlà ọmọ rere ti fi ọlọ́run o bàbá mi kópa tó kọ́ ọ́nà ìgbésí ayé mi èròǹgbà mi ni pé bàbá mi yóò tún lò jù báyìí lọ láyé ní yóò tún wá dá fún mi kó tiẹ̀ wá jẹun mi kò wá rí jẹ ìyá mi ṣe wàhálà pọ̀ kò wá rí jẹ rọ́bì irhamhuma kama rabbayani saghira ọlọ́mi iye ìkẹ́ wọn gan dínbá ni wọ́n bẹ láyé tó bí wọ́n lọ́ọ̀ sílẹ̀ ìbámu kẹ́ wọn dákùn bá mi kẹ́ wọn ju ti kẹ́ mi láyé lọ nígbà kékeré subhanallah sílẹ̀ yóò tó yìí àdúrà rẹ ẹnu rẹ gangan ni torí pé ìwọ tí òkú kú fún lọ mọ pàtó kú kó nù gbèsè ayé rẹ. àgbẹ̀ àwọn abára wọn ni àtàdá bàbá dọ́lọ́ bàbá dọ́lọ́ lọ́dọ́gba gẹ́wà àjẹwà. tọ́ yàtí kankan bá bàbá dọ́lọ́ ìdáná yàtí lọ́dọ̀ ìgbàlá ní ìrìnnà ní Sada mi dala mi dala mi dala mi dala mi dala وقول الله بعد يا جماعة تنسوا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الآيات والحكمة فاستغفر الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد ọgbẹni fún Ọlọ́run ìjọba àti ìgbẹrẹ fọmọ bó ti sọ̀rọ̀ nípa àtàjẹ mùsùlùmí ẹjẹ àtọmọ yìí pé ó di ọ̀ràn yẹn lé wa lórí kágbé àti àdéhùn sọlọ síwájú wa kápọnlé fàyẹbí bákan náà àti gbọ́dọ̀ sí àtẹ ẹnìkankan ṣáájú àti àdéhùn wa Muhammad sallallahu alaihi wasallam onígbọ lọlọrun sí wa bó ti wù kẹni ọ pàtàkì sí wa tó bó ti wù kọjẹ ní àyẹ sí wa tó ọ̀rọ̀ ànájì ọgbà wájú ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lónìí ìwé ti gbé wọn lọ àwọn ọkàwé tẹgbẹmọ sọ fún wa pé ọtọlọkàwé ọtọlọmọwé tẹ ọlọkàwé ara wọn yé balẹ̀ àmọ́ màwé ọlọ́ọ̀ni yọ jẹ́ sí gidi tọ́lọ́ mọ̀ pé nǹkan bẹ lẹ́yìn kan ṣùgbọ́n àwọn kàwé ẹ̀rí pé gánragánra ní ọmọ bẹ lára wọn irú wọn ẹ̀rí tó bá ti kàwé kaba yìí yóò gbé sókòtò sókè dodo báyìí bí èké òní tọ̀ láyé ẹ̀ yóò di hàn jàn bó ti pàdé ọmọ Yorùbá kò ní sọ Yorùbá ti àwọn ọ̀kàwé nù ọ̀kàwé nù ṣùgbọ́n màwé yóò sọ èdè bàbá rẹ̀ wá ọmọ mi wá jókòó bí bàjẹ́ ní ti gbọ́ láwọn ẹ̀kọ́ náà ọlọ́mọ wo àwọn àgbà tí wọ́n jẹ́ àwọn ọ̀kàwé ọ̀mọ̀wé yẹn ẹ wò bí wọ́n ti ń sin ẹ rí kọ́ yàtọ̀ sáwọn ọ̀kàwé. ẹ ọ̀kàwé wọn ní ìbéèrè lé ìpè bó lọ́ọ̀rẹ̀ èèwọ̀ ní ọ̀tún àdá gbogbo ẹlẹ̀ ìyẹn wá jẹ́ dé àlùjànnà. subhanallah ẹ dákun gbogbo wa ẹ mọ̀ sí àwòye dáadáa o ẹ jẹ́ àwòye dáadáa o tẹ́lẹ̀ omi bá fẹ́ sọ̀rọ̀ báyọ̀ ni ẹ psychologically scientifically ké àbọ̀ àkẹ́tọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ kémi observation tèmi náà suggestion tèmi ẹ jẹ́ kémi wá sáájú ọ̀rọ̀ náà àti sàdé tuntun náà nǹkan tí ọ wò. nígbà tó ọmọ tó ní observation tó sì ní suggestions kan tó gbé kan fẹ́ gbé wá nínú psychology àti nínú science ó ní wulẹ̀ pa wá. àwọn àráyè psychologically nígbà tó ní ẹ̀yẹ nípa ọlọ́mọ lò. tí ẹ lọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìrètí ọlá ìròrí oníròrí ẹ̀dọ́kùn ọ̀rọ̀ àdẹ́sọ̀sọ́lá ó lágbèsíwájú fún ọ̀rọ̀ lọ́nà alukurani kọ́ tó bàtà ti sọ kóra àdẹ́sọ̀sọ́lá yóò ti yọ pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìrètí ọlá gbà wájú ọ̀rọ̀ ànẹ́bí láti tó àti gbogbo ẹ̀ torí ní sọ̀rọ̀ alukur'an fún wa ẹ̀já gbé gbogbo ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dá kan ẹ̀já gbé síwájú a ti gbọ́dọ̀ sí ọ̀rọ̀ kankan a gbọ́dọ̀ sí síwájú ọ̀rọ̀ ti ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àmì wípé àníbẹ̀ rẹ̀ dáadáa òun náà nílé wa gbogbo tó ti lẹ́tọ̀ fún wa àmójútó pẹ́tọ́ ni gbogbo tó sọ pé kọjá ìṣẹ̀lá àjàwọ́ láàjìnà gbogbo àwọn nǹkan tí ànẹ́bí sallallahu alayhi tó sọ fún wa bí ọ̀dà bákan náà gbogbo àwọn àsọsílẹ̀ alẹ́ tó sọ́lá tó sọ kalẹ̀ fún wa pé ẹsẹ̀ báyìí o ọ̀dọ̀ wọ́n yín ti bá lọ ẹsẹ̀ báyìí o ọ̀dọ̀ wọ́n yín ti bá lọ ẹsẹ̀ báyìí o àwọn àsọsílẹ̀ alẹ́ sọ́lá àmúṣẹ tọba jẹ́ ẹni tó jẹ́ olùtẹ̀lé rere fún alẹ́ tó sọ́lá àmúṣẹ. àwọn aráalé rẹ̀ apọ̀ wọn lé sunna alẹ́ tó sọ́lá fẹ́ lẹ́hẹ̀ lágbègbè kan ààyè sunna yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí o sì ní jẹ́ kó tẹ ọ lójú ní ààyè yòówù tó wà láti fi hàn pé o ní ẹni tí ń tẹ̀lé súnà nẹ́bì ni ọ sallallahu alaihi wasallam ẹ̀rìbá bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ bí abá mo láìkì sáà yìí ló sọ̀rọ̀ sáà ẹ̀sìn wa ni tirikọ́dà sokoto ẹ̀sìn wa ni wọ́n lọ ní ọ̀nà òkè wèmí àtẹnìkan ẹnìyẹn náà lè wà níbí báyìí nígbà tá a bí abdulmusawiri àwọn àwọn ẹran lọ ẹgbọ́n ìbàkú àwọn ọlọ́pàá ìtẹ̀síwájú yẹn wá rí wa àbádàwà ló gbé mi sí wọn lọ́kẹ́rẹ́ wọn sọ fẹ́ni tó gbé mi pé ọgbọ́dọ̀ fún wọn lówó kankan o tẹ̀sí mọ̀ pé ọlọ́run ti tóbi rẹ̀ atẹ́gùn pé ó gbé ọ̀rọ̀ lọ distance wọn wà sí díẹ̀ o atẹ́gùn gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ wọn ti gbọ́ àbádàwà ló ìwé máa ti ń kọ àmì kò síwèé kò síwèé sáfẹ́ kò síwèé á máa fẹ́ ní ọ̀rọ̀ kò síwèé níbo lẹ́ lọ àná síbi báyìí ẹ wá kó ìdání nǹkan àgbà wọn sá ń pẹ́ ah, ìbéèrè yẹn sá pọ̀ ń gbọ́ padà lónìí pé ìbá ti da yín dúró kí n da yín láǹbá yìí ṣùgbọ́n àfáyé sọ yìí pé ẹ gbọ́dọ̀ fún wa lówó ọ̀hún tọ́ka sẹ́ni tó gbé ni pé ẹni yẹn sọ pé èyí ò gbọ́dọ̀ fún àwọn lówó nígbà tí èsì ẹni yẹn lọ́sọ̀rọ̀ ẹni èmi èmi èmi Abdullahi ọ̀sọ́ bẹ́ẹ̀ mo fi ọlọ́run bá díẹ̀ ní ìdílé lọ rẹ̀ búra èmi Abdullahi ọ̀sọ́ pé kí n sáà tọmọ fún yín lówó ẹni ẹni mọ gbọ́ bó o ti sọ atẹ́gùn gbé wa èmi wàlọ́ọ̀hìn ọba tó dá ni mo tún fi búra lẹ́ẹ̀kan sí pé èmi Abdullahi wàlọ́ọ̀hìn ìsọfún sáà ọkọ rẹ ní ẹ lára pé dídé ń dídé bọlọ́mùra pé ó sì máa pọ̀ ní bọlọ́mùra lórí bóun pọ̀ ṣùgbọ́n pọ̀ kọjú dèmi nígbà tí ó ti kọjú láti tẹ̀ pé mi náà gbẹnu mi dákẹ́ ni tọ̀ torí fi jìnnà jẹjẹ ló tún èèyàn tó gbọdọ̀ jí mọ́ so nǹkan wá pè ní sẹ́gbẹ́ kan wọ́n ní ẹ̀yin mùsùlùmí kan ṣòkòtò yẹn wọlé ẹ̀yin kan ṣòkòtò yẹn wà níbi ṣòkòtò ẹ̀ wà kí ló dé tó fi rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n wọlé yẹn lọ béèrè lọ wọn torí ìtawà pé ẹ̀sìn wa gangan ni wọ́n wá fa trọ́sà yunifọ́ọ̀mù sókè fún un mo ní kí wọn náà bá ti lè jẹ́ kí sòkòtò rẹ̀ ó dé níbà yìí mo ní ọmọ rẹ̀ wà púpọ̀ ẹ́ àfàtíṣà na yunifọ́ọ̀mù na yunifọ́ọ̀mù afa gbogbogbò wọ́n sọ fún kejì ọ̀ gbọ́n tá a fà yẹn tọ̀ ní ó ní kí n lọ sí yunifọ́ọ̀mù kí trọ́sà ní orí báyìí subhanallah sẹ́nu pé ojú àgbágádi ni àtúnṣọ ẹ dákun torí tọ́lọ́ ẹ má jẹ́ òtí yìí lójú ẹni wọ́n fi hà ah, èmi ò lè bá àfàlà gbájà ara sọ èmi náà fẹ́ náà kí n bá rú rẹ̀ ra sọ. gba ọ̀rọ̀ sọ báwo ó ní yọ̀pá sọ́nú jẹ́ ni ẹ́ yọ̀pá sọ́nú jẹ́ ni ló sì ná gbogbo àwọn tí ó ṣe dáadáa o ṣùgbọ́n tó kòtò báyìí á ah, yọ̀pá sọ́nú jẹ́ ni jẹ́ni kẹsì lọ fúnkẹ́ náà àwọn olùmọ̀ wa nìyẹn ó ní wọ́n pa sọ́nú jẹ́ ni níbi tí wọ́n wà tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ń ṣàpérò yẹn báyìí òjò dé òjò tó nítumọ̀ wọ́n sọ wọ́n gbà tí òjò parí báyìí tó ń kálukú fẹ́ bọ́ta àbáwá ìbọ́ta báyìí wọ́n lọ ní gẹ́gẹ́ àwọn yòókù wọn bá ń dàrú wọn bá ń kásọ báyìí wọn ń kásọ kòtò wọn bá á kristẹni obìnrin sọ pé á àfa lọ gbọ́dọ̀ nù yín àti ẹgbẹ́ ẹ̀gbọ́n àfa àti àtọ́nù ẹ̀wọ̀n àfa àti ṣe lọ sí òwò ẹ̀yìn ẹ̀yìn wá ń dàrú ẹ̀ ẹ̀yà tètè múra kẹ́ lọ sí bàbá tètè wọ́n ti sọ pé àfa àbàṣà wọn jẹ́ subhanallah ẹjẹ́ ọjọ́ pé súnà ní súnà á gbé hàn ní gbogbo ayé tá a bá wà ẹlòmíì torí obìnrin ní fi lọ sí ìmúrun kan ipò lẹ́nu mi fi ń tírí ìmúrun kan rẹ̀ nítorí ibi iṣẹ́ tí wọ́n bẹ lòmí sí níbi tí ìwúrú gan rẹ̀ ẹlòmí ọgbẹ gbẹgbẹ ẹlòmí ò ní fẹ́ ká mọ̀ yóò lọ gbẹ láti ìsàlẹ̀ báyìí yóò gbẹ láti ìsàlẹ̀ nígbà tó bá sì sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ojúgbó bá rùn gbà. ẹlòmí ọgbẹ gbogbo tẹgbẹ yìí gbogbo tẹgbẹ yìí ọgbẹ yóò tún agélé iná fẹ́ẹ́rẹ́fẹ́ fẹ́ẹ́rẹ́fẹ́ tá a bá jírí gbogbo ẹnu kẹtọ ti láì lọ lọ́ra ìlọ lọ́ra ìlọ oge mọ́tàn rẹ̀ ọ̀sìn dọ́gbọ́n sí bàjẹ́ sọ́ọ̀sì lómi jẹ́ nìkan bàjẹ́ kí n bá lọ́ra mú lọ lórí ẹ̀ lọ́ra ìlú lọ àti nàbí ọ̀dọ́gbọ́n. ti súnà rẹ hàn káyọ̀ orí pé súnà rẹ lélẹ́yìn ẹlẹ́sìn ni wọ́n káwọn ọmọ bí àwọn nǹkan nípa àtọ̀ tuntun náà àwọn nǹkan àwọn tí ọ̀làjú wọn agbá nǹkan wá ní sunna ní sọlá ó gbé lójú dáadáa nínú àwọn olùwọ́ wà nínú ahlu sunna wal jamaa ahlu sunna ni wọ́n bẹ́ẹ̀ ni ahlu sunna lè ní èmi náà ràn kankan ìlú ahlu sunna ó ṣe rí nìyẹn tí wọ́n bá mójú tẹ̀sìn rẹ àwọn ọmọ rẹ mójú tẹ̀sìn àwọn ìyàwó rẹ mójú tẹ̀sìn àwọn tí bẹ́ẹ̀ ọ̀hà rẹ náà ṣe kí o wọ́n mójú tẹ̀sìn ìtẹ̀lé rẹ fún àníṣọ́nà ọ̀hún láti jẹ́ kó jingiri yóò jingiri wọn ò ní sẹ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ pé ẹ̀sìn wo ni wọ́n ṣe sẹ́mi pé ní ojú òní tí wọ́n ti tẹ̀sẹ̀ máa béèrè lára obìnrin mùsùlùmá oníkóso ìjáàbù gidi tọ́ba ti rí ẹnìkan ní sọ pé pàrìpà nínú ìjáàbù ẹni tí ń bọ̀ yẹn mùsùlùmá ni kí lè rí tẹ́jú àá òmúra rẹ̀ mùsùlùmá ni wọ́n náà tiẹ̀ náà kò sí òkè sọ̀jáàbù accident dé lọ́nà òkú wọn mẹ́jú wọ́n sọ wọ́n lò wọ́n sí mọ́ ẹ wọ ajímọ̀ yín náà ọmọdé ọlọ́ọ̀bá wa kẹwọn o wọ́n ràn mí lẹ́wọ̀n ọmọ àyà mi lélẹ̀ orí kiri kọta ẹ bá ti dájú mi nínú ọmọdé mọ́ yóò mọ̀ nínú ọgbà rẹ̀ pé. ó ní eléyìí mùsùlùmí lélẹ̀ lọ́nà ọba ilé ìfẹ́ láti bá wa sóòkù ẹ̀ka délé. subhanallah tó bá jẹ́ wọn ní kọ́ ó ti di bọ́dọ̀ obìnrin tó ń lọ obìnrin méjì lọ tẹ̀lé ọgbà gbogbo àgbàfó bẹ́ẹ̀ àgbẹ̀dẹ́kọ́ lólóbí obìnrin ọdún mú azọ rẹ tàbí bìnnà obìnrin tóbi ọ̀wá tí ọ̀yọ́ níparí nínú táàbì táàtù fi fún àdéhùn sọlọ táàtù fi ṣe dáadáa sí òun ẹni bá mọ̀ sí àsàlátù fún sọlọ lọ́wọ́ àdéhùn sọlọ àdéhùn sọlọ sọ pé yóò tọ́ba sàlátù ẹ̀yọ̀ kan fún mi ọlọ́run ti mẹ́wàá padà fún mi pàápàá jùlọ tó wà nínú ọjọ́ tó máa bá yìí yóò tún rántí ìsì àsàlátù torí ìjọ sì ní káṣí àsàlátù fún àdéhùn sọlọ lọ́wọ́ àdéhùn sọlọ ẹ ẹ̀dá ẹgbẹ́ onímùúlẹ̀ ẹgbẹ́ ẹni tí ń kírun lélẹ̀ yìí o ẹgbẹ́ ẹni tí ń yọ zaka lélẹ̀ yìí ẹgbẹ́ ẹni tí ń dàwẹ̀ lélẹ̀ yìí ẹgbẹ́ ẹni tó ẹ mọ̀ sọ̀rọ̀ ayé dànù. àṣàlátù náà gbogbo wa la ní wọn ò sì sọ fún ọ pé kẹ wá lọ parapọ̀ gbogbo ayáta wá ti akéjì màtá o àṣàlátù ọgọ́rùn o ọyọ kálukú o ẹ máa káwọ́ yé o ẹ ká tẹ̀sí bá kan o bàbá. wọ́n lọ́ máa tó lè dé torí mi lè ṣe mẹ́wàá kọjá fọ́gọ́rùn ni wọ́n lè ṣe òun ní pé kẹ́ parapọ̀ sí ara rà èyí tó wá burú jáì wọn àti fi alásàlátù káàkiri ẹ obìnrin tí wọn ní irun tó kínú lé lóore ju ìtòkì mọ́sálásí lọ ṣùgbọ́n tí ọba wọn mọ́sálásí gbọ́gbà ìdá lọ́dọ̀ ọkọ rẹ̀ káwọn ọkọ fún wọn yọ̀ǹda láti wá fún ọba ti ní láti jìnnà rẹ̀ ọlọ́pàá obìnrin wá kó lé ọkọ ọ̀nà àsàlátù lọ́sùn ọ̀nà àsàlátù lọ́sùn ọ̀nà gbogbo ẹ̀ káàkiri bẹ́ẹ̀ tí wọ́n torí ẹ̀dá yín nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n ní ẹsẹ̀ nìyẹn wọ́n ní wọn obìnrin ọ̀gbọ́dọ̀ kéwú sókè nínú òun tó jẹ́ pé àmọ́ ń ké sókè subhanallah wọn náà lọ́nà pariwo lásàlátù tẹ́lẹ̀ ń jẹ́ o nígbà tó ẹ pé tó bá ti tẹ̀ ti jẹ́ àdádálẹ̀ náà tẹ́lẹ̀ yọ ọmọ bíra wọn sí ni àdádálẹ̀ ọmọ bí àdádálẹ̀ ni ẹ́ oní alága aláàdù láàyílá ìlàlá ẹ bá wà ìlà láàdìlà ìlàlá. subhanallah àbẹ́ẹ̀rí ni náà ni láàyílá ìlàlá àtìtàkìsí kólà ṣàrì ìlà ìlà ìlà ńlá àtìtàkìsí sásàlátù náà nù ọdájú pọ̀ ọmọ tí ń já sàlátù ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn sólẹ̀mù ìwùsùn ilẹ̀ ìkòlò akàtọ̀ àti débi owó wà ní o akàtọ̀ àti débi owó wà ní torí àsàlátù kò ní lọ́lọ́fẹ̀ kò ní lọ́lọ́fẹ̀ sálẹ̀bí náà láàfin nǹkan sọlọ́lá àdìsẹ́lẹ̀ àbíkó kìlì òlè pọ́n lórí ẹ̀já bẹ̀rù ọlọ́run tẹ ẹ bá mọ gbàgbé àgbàlagbà yẹn kó ni ọ̀pọ̀lọpọ̀ lọ sọ́bẹ̀ lọ sọ́ọ̀bì nítorí ẹni òbí lọ sọ́ọ̀bì ọ̀pọ̀lọpọ̀ obìnrin sọ́bẹ̀ lọ ìyàwó tí wọ́n bá fi jófẹ́ ní nàkọ́ ni ó wò lọ ilé tí bá fi ọmọ ó wò wọn. ẹnu àtàlá ti ní ẹgbẹ́ alásàlátù gbogbo adáhunṣe náà ni subhanallah ẹlòmíì tọ́jú alẹ́ ń gbọ́ adáhunṣe lórúkọ àti ni ó lè sékìnnì kó lè pa lórí gbogbo kan abẹ́ wa ẹ̀dá tó ti ìlànà lẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam níbo la sédé táwọn wá dáadáa lẹ̀ káàkiri àwọn àdìsó ti ládàá bí àmọ́lá tẹ̀lé níta wá wọn tó ti pé oníkọlù ń kọ̀họ̀ nínú ẹ̀dá kan abẹ́ wa ń rọ̀ wá ẹ̀dá tó ti ìlànà lẹ́mì dáadáa ètò ọba ti yapa sí ìlànà ẹ̀dá kan kéde sí ẹ̀ wọ́n mọ̀ máa sọ̀rọ̀ pé wọn náà máa ti di kíní kẹ̀jẹ́ wọn sọ tí wọ́n sọ fún àwọn ẹ̀wú ní sọ̀rọ̀ tí ọ̀dà sọ́lọ̀ ọ̀dẹ̀kẹ́ ilá bí láàyè àkùwá lòmùnà wáàdùn tutla idha rutila alqur'anu tartila qalu bi annahu ibnan wa sahibatan ifkan wa zuran wa buhtanan wa ta'wila wọ́n dàgbà gbọ́rọ́ mọ́lọ́ àǹkálọ́lọ́ olùsíní ní owó ṣùgbọ́n àwọn ní kò bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀tà wọn ó ó níyàwó wọn ò wí bọ́lọ̀ mi wọ́n dàgbà gbàrọ bọlọ wọ́n sọ pé wọ́n ọfẹ tí wọ́n fẹ́ wọ́n máa gbé wọ́n máa sọ̀rọ̀ o wọ́n máa sọ̀rọ̀ wọ́n fi wéèrè wọ́n pè àwọn tàwọn náà kù láyé wọ́n pè wọ́n bẹ́ẹ̀. wọ́n náà sì dáadáa fáwọn ẹni rí mọ̀ wípé bó ṣe rí nù torí torí pé kò sí eré tí ọmọdé fẹ́ bọ́ mo lè ṣe ẹ̀sìn bá sòdodo àwọn èèyàn wà lọ́nà wọ́n wà náà pẹ̀tọ̀ wọ́n parọ́ máa wọ́n borúkọ ẹ̀jẹ̀ wọ́n bá rí pé gbogbo ọdẹ wọ́n wọ́n náà ti jẹ́ padà. àbí Allah subhanahu wa ta'ala ọlọ́dà fún tàbí fẹ́ni àtẹnìkọ̀ àwọn orílẹ̀-èdè nàìjíríà májọ dà wọ àwọn tí wọ́n di orílẹ̀-èdè nàìjíríà tó májọ wọn wọ gbogbo ibi tí wọ́n ti ń gbé súnàmì lórílẹ̀-èdè nàìjíríà àwọn tí ń gbé yẹn pani àwọn tí ń gbé yẹn pawó lọ́dà pani kù wọ́n sùúrù lọ́dà pani kù wọ́n sùúrù